ẹbẹ̀rẹ̀ yìí wọ̀n ẹwà fẹ́ sọ́rọ̀ ìpàdà ìgbẹ́rẹ̀ yẹn bí mọ́ bàbá ní ọmọ mẹ́ta Àwọn ọmọ mẹ́ta yẹn lọ́sọ̀rọ̀ àti wọn ẹ gbà lábẹ́ àlékún pé àtúndà ìlànà kọ̀ nǹkan. Irú ọmọ òun ni ọmọ àrùn tó

wá tẹ́lẹ̀ sí tí ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n tún máa ń tó fẹ́ẹ́ lọ́rọ̀ rẹ̀ láyé kí ni kí àti tí wọ́n máa mẹ́lẹ́ bẹ́ẹ̀ àti ọ̀dà mẹ́mbà pọ̀ sí bóyá bí àwọn ọmọ àti ọkọ bá ti sáyé pé àwọn èèyàn tó ń tó wọ́n sí àwọn èèyàn fáńtì ìyàwó yẹn tí wọ́n gbọ́dọ̀ tó báwọn ọmọ rẹ̀. الحمد لله رب العالمين والصلاة والسلام على بعد ọ̀rọ̀ ọ̀dọ́gbà ọ̀pọ̀ sẹ́rí láàmù kéèrí ẹ̀mí bó ti gbà ọlọ́run ti parí ẹ̀mí ká jẹ́ mọ́lúkù ìrìn ní tí ọ̀rọ̀ ká jẹ́ tí ó máa bèèrè lọ́wọ́ àfá ká mọ́ mọ́ wọn àfá lọ́ta ní tí wọ́n bá ń sọ fún àtàkì ìlú ṣe ká mọ́ ẹgbẹ́ náà kó tí ó wà lọ ká bàbá ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́nu ọmọ àdìlà àwọn èèyàn gbogbo obìnrin tí èèyàn bá ìṣúná lọ́nà tí ọlọ́pàá ọgbọ̀n ọ̀sán dá ní tó bá ti bẹ̀ jáde lọ ló kọ méjì ní ìsìlámù tó yẹ ọ̀sán náà lò ní ìpadà tó ti sẹ́yìn. tí èèyàn lè fún mi padà tó lè padà ìsìlámù lọ́dọ̀ àwọn bá lò yẹ ṣùgbọ́n mẹ́tàwù abẹ́ka bá ti lè mí mú ó yẹ kó di àbúrú bẹ́ẹ̀ kọ́tà lọ́dọ̀ bẹ́ẹ̀ ti fásitì yẹn tó kù lẹ́gbẹ̀ẹ́ àwọn kan ó ní tọ́pẹ́ iṣẹ́ pé yóò jà nítorí kíni ọwọ́ mọ̀sálà ọ̀ṣàfà rẹ̀ pẹ̀lú orí ìdíyà ńlẹ̀ wọ́n padà dáńtẹ̀ ti gbà padà lọ́wọ́ ẹ̀ sọ́jà àgbà ní ìsìlámù tí wọ́n bá padà dáńtẹ̀ ti tàbí ọ̀sẹ̀ ẹ̀ta kó nínú òtún wá mú lápàrẹ̀ kó ló ń bẹ́ẹ̀ rà ọwọ́ amú débẹ̀ wá tàkùn ẹ̀ka wá ní pé ó tún tẹ̀ ẹ̀ ti rẹ̀ ń lò yìí ẹtì gbà lọ́wọ́ rẹ̀ kúrò ẹtì ní ìlú àgbà náà ẹ̀bá lẹ̀ fẹ́ tà fún ẹ̀ ẹ̀bá fẹ́ ra tó nù ó sì kó wá lójú owó ẹ̀bá tó ní ọba rà ẹ̀bá tà ọ̀daràn yọ̀ sílé dára dára ìkànnì mú ọgbọ́dọ̀ tó ní ìyẹ́bọ̀ wọ́n ìsọ̀kọ̀ fún wa àwọn tí ó ń pẹ́ra oníṣègùn dàgbà wọ́n lọ wọ́n ká ní inú tíré. kí wọ́n kò mú wá ní inú tíré. àti kí ni àti kọ́ ìdá. wọ́n àmú tọ́lẹ̀ mi àtẹ́tọ́ ti gbó owó orí fún ìyá ọlá. ṣe gbogbo ọ̀nà tí ọlọ́run là kalẹ̀ ká ti fẹ́ mi tí ò bá ti fẹ́ mi èyí tó bá ti bẹ̀ jáde ọmọ àrùn mi.

wọn ò ní gbọ́dọ̀ fọkùnrin yẹn pèlè ìyá rẹ̀ wọ́n máa ń sè. kùsà ẹ bàbá náà lọ́kọ̀ padà sí súnà rẹ̀ olùdókòwò ọkọ̀ tó ta tẹ́ǹtì ọmọ padà súnà gbogbo eléyìí campaign after election. àfa àtọ̀bọ́lù wa mẹ́ ẹ̀jẹ̀ lè fi kéńjì àwọn náà tó kí ó lọ́dọ̀ wọn o. gbogbo àwọn àfa àwọn onímọ̀tàlá yẹn ń àpá àdúgbò tí mo kéw níwájú wọn nígbà mo ní ìdí kéw ẹ̀dà kí ni mo bá sọ fún sáà fún ìṣúkú mi tí ó bá lórí ìkọlẹ̀ tí wọ́n lójú tí wọ́n èdè ìgbọ̀ àwọn ẹ̀kẹ́ ìjọba tí èyí sí ìdára wọn nígbà tí èyí ṣe wípé wọn ò lé nígbà tí èyí pé déyìn ọ̀bà nílẹ̀ yẹn jẹ kò sí ẹ̀ gbogbo wọn làwọn akọ̀lẹ́ ọ̀rọ̀ wọn o èmi ò ìyẹn ìdíbẹ́ o àbá ìsáṣẹ̀ wà láàmọ́ ọkọ̀ mi jẹ́ lórí ṣe ń tàájọ́ ń tẹ̀lé ìgbà mí bẹ̀rẹ̀ ní mẹ́bí ṣe tún kéwòmí wọ́n wọ́n kàbí ọba gbé kalẹ̀ ní ìkọ̀ pàmò rẹ̀ bàbá òun kọ́yà máa di dáadáa sí nítorí pé ọmọ ọ̀rẹ́sẹ̀ ti jẹ́ ẹ̀dùn kọ́mọ ẹgbọ̀nà míì ti dáadáa sí láti fi pa ìyẹn rẹ. ẹ̀dá kò sábà wà lẹ́yìn ìṣẹ̀yà tó jẹ́ pé bàbá yìí sí ìyàn kò sí ìní kèèníyàwó rí ọkùnrin ìyàwó rí kì ní ìlọ́kọ rí tí wọ́n náà lẹ́gbọ̀ ọgọ́rùn-ún ẹni tí wọ́n torí ẹ̀ nà lẹ́gbọ̀ ọgọ́rùn-ún níjọ́ bí ilẹ̀ padà tí ìtàn bí a ṣe bí u tọ́wọ́ lọ́mọ òun ni sọ pa ẹgbà tí a nà rẹ torí kílé ti nà lẹ́bà bọ́ bá ti lóbi lẹ́jọ́ náà lọ sí yọ ọ̀bọ̀ wọn láyé sọmọ ọba láyé ooo tí wọn ọ̀bọ̀ wá dájọ́ ọlọ́run fún tí wọ́n ní wọ́n níbi ìjọba ní obìnrin ohun obìnrin ohun jọba béèyàn bá ń fi five thousand naira sọ́wọ́ irú wa màmá torí àṣà ìṣòro oná ìtiwọ́ ìtiwọ́ ọ̀sán ṣe ah three five mo nílòpọ̀ tó bàbá ti fún mi lọ́sàn-án padà o ah no èmi ò ṣe mistake o lórí ẹ̀ lò ọlọ́wọ́ wà lórúkà ìrẹ̀rẹ̀ yí àlẹ́ ìyẹn ọdún darí kálá ìyí tó ti jẹ́ pé àìlùdájọ́ ọlọ́mọ ẹwà dayọ̀ ẹwà ayọ̀ bẹ́ẹ̀ jù ẹwà ń gé ẹ̀ńtó okun ẹ̀ńtó okun. لا يرجع عنك عن دين الهدى نفر لا يرجع عنك عن دين الهدى نفر لم يمزق في التماس لحق تأييدا لم يرزقوا باستماد الحق تأكيدا لم يرزقوا باستماد الحق تأكيدا هم يلقوا عن عن كل قاعدة هم يلقوا الوجع عن كل قاعدة لأنهم كفروا لأنهم كفروا بالله تقليدا لأنهم كفروا لأنهم كفروا بالله تقليدا لأنهم كفروا بالله تقليدا لا يخدع أنك لهم ده تقرب من فعلهم أو كتي وانت كتي موطعات الأمان ما جابوه وانت جابوه láti mẹ́lẹ̀ tẹ̀lẹ̀ sí ọlọ́wọ́ bá o mẹ́jẹ̀ wọ́n kọ̀rọ̀ bọ́ mẹ́jẹ̀ wọ́n lórí ẹ̀sùn kọ̀dọ̀ bọ́ pé tí ọlẹ́ ìtàlẹ̀ yà ń tàn sí ẹ̀ nìyẹn o iná ọ̀tọ̀ ní ìdájọ́ ìgbẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní ìtìfáàrù rẹ̀ ọ̀tọ̀ ní ìdájọ́ ńkọ́jáde ńbẹ̀ kò sí pàǹtọ́jáde ńbẹ̀ ló kọjá ìtìfáàrù yọ ọ̀tọ̀ ni ó pàǹtọ́jáde ní ìṣẹ́ ẹ̀dẹ́wò ọ̀tọ̀ ni làdúrà sọ wípé ìwádìí dínà kíníkà kàkiri wáyé àdúgbò ọ̀tọ̀ fún ṣùgbọ́n ìwà ìyàkọ́dọ̀ mẹ́mọ́ àwọn ìfìlì hosnad oúnjẹ ọlọ́ni wọ́lá bí zina ṣàkó sáánítà ẹni ọmọjọ́ máa zina ọwọ́ sì kẹta àwọn ẹni ibi sáàbì pẹ̀lú ẹni ibi máa ah, níbi dà àdébí ọ̀pọ̀ ẹni ibi ṣùgbọ́n níbi ìsọ̀kọ́ kó múra sí ayé ẹ̀ torí nǹkan ọ̀hún ló ní ẹ̀jẹ̀ pé ìlú ẹ̀ lápẹ̀rẹ̀ àní òsàlù tí ní wọn ò mú but ah bẹ́ẹ̀ tí lè gẹ́ẹ̀tì wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wòrò ẹ̀sà ń pẹ́ lọ sí ilé ìsáàtù àgbà tí ń pẹ́ tí ń bẹ lẹ́yìn kọ́ ìjẹ́ tí ń pọ̀ sí èdè àbíkẹ́ yìí ẹ̀ tẹ́lẹ̀ ti fi bí ó ìdú ilé wọn ọ̀rọ̀ kẹ́ni ọmọ sí ni ṣùgbọ́n tí ó fi dú ilé wọn tó lè dùn máa yàn lọ ooo ṣẹ́rù sí lọ́mọ ọlọ́mọ sí náà ṣẹ́rù ó ti jìkẹ́ tàbí aburú ìtọ́ ẹni tó ń jẹ́ ètò wọ́n ní kàtọ́ nípa jẹ́ ọmọ òun ọmọ àìyí ọmọ akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wíṣírù dìná òṣìlọ́rùn tẹ̀ ìyá dìná olùgbà jẹ́ mẹ́ òun wáyé wà táyé tiẹ̀ lọ́tọ́ òun tó tẹ̀lé yóò jọ ìgbà sàrámù tó bímọ lánàá ó padà di márùn-ún bọ́dà gbà bá wọ̀nyẹn خير إن شاء الله نعم Kòrí tó kún bàbá yẹn fẹ́, wọ́n wá díẹ̀ nìyẹn ni ara wọn. Làbùsọ̀kọ́ tó bá dé tẹ̀lé tó wá sí, nígbà wo ìrẹsọ̀ sí nàkọ́, pọ̀ ní ìsìnkì bá rù. Mọ́jọ̀rọ̀ wò wá mọ̀ sílẹ̀ àfọmọ̀. Nítorí pé ìwọ náà ló kú bá. Táǹkú bá wò. ṣùgbọ́n tó lẹ́tọ́ rẹ̀ láti rí bẹ́ẹ̀ náà ni wọ́n lè bóde o ọ̀rọ̀ ti pẹ̀ka o mo ò ló ṣe rí àlùwà yìí o ó jẹ́ kí ni o ọ̀rọ̀ ti pẹ̀ka o irú lẹ́tọ́ bá ti lọ́dún àti rí bẹ́ẹ̀ kọ́dà nǹkan dá ọ̀pọ̀ ní kádà ni ọlọ́sọ̀ ló gbé já o òótọ́ ọ̀rọ̀ ni o ibi táwọn èèyàn lò sí ni ọ̀dá o mọ́tẹ̀ bí já o wọ́n ti mánéjà àwọn ẹbí o ẹbí o lọ́wọ́ ẹbí pé a ah. pàbẹ̀tí àdáyé àìwájú wá àti mọ́sáfíìlú gbọ́mọ̀ pé ẹ̀fà gbọ́ àwọn kẹtọ́ fẹ́sọ̀ yé ẹjọ́ wọ́n pè sí ẹ̀fún ìgbẹ́nà ẹ̀rọ̀gbé àbìlàkì ẹ̀kọ́ mẹ́yẹ ẹ̀wọ̀n àbíjọ́ mẹ́gbẹ́ o ní kí ni ah mọ́sálà yẹn wọ́n pí ààrẹ nídìí ni o ìtẹ̀sáré ìmíràn dámọ́ wọn pí ààrẹ tẹ̀lé fún mi lọ́ba bẹ́ẹ̀ lọ́kọ̀ gbọ́dọ̀ rẹ̀ ìbànújẹ́ ńlá rẹ̀ ṣé ẹ mọ̀ pé ìmọ̀ ọ́ tẹ̀sí lọ́gbà ìgbà mọ́ sọ̀rọ̀ sọ wípé wà ní ìṣẹ́ wọn yìí ẹ̀sìn báyìí mọ̀lẹ́kà rẹ̀ kọ̀ọ̀lẹ̀ lájọ́ náà ẹjọ́ ọ̀làjọ́ àti nǹkan bọ́dún pọ̀ o nǹkan kékeré nǹkan bọ́dún pọ̀ o tí irú ọmọ bá tó bèèrè sọ́ọ̀bù ní ẹ̀fẹ́ padà láti méjì ń jalọ́ tó eh, ẹ̀yìn náà máa tí mo fi dá agbára wọn tọ́mọ bá jó bèèrè sọ́ọ̀bù ní ẹ̀fẹ́ padà tó lè fẹ́ ó ní ìlà àpòlò ó sì ní báyà ṣùgbọ́n yóò fi àpò bí mo ní ìta. olùkọ́ sí ya torí pé àjẹlẹ́bí ni nínú ìlànà pé yóò pọ̀ mọ́ yóò mọ̀ tẹ̀lá sí yóò gbọ́nà ní ìlànà tààmú ẹ̀ tó rò lóṣè kí ni o olóko ló ti láìpẹ́ láti ilẹ̀ tábùyà ìjọ ọbẹ̀ ọbẹ̀ tábùyà ọjà ọbẹ̀ rẹ̀ láì ṣe tùrú iyọ́ náà ní èdè ìbí mẹ́ta lọ́tọ́ tó lọ́fẹ́ àwọn ilé o Thank you. تتقطعوا أنا كنت أقول لك نعم Ìgbàjẹ́ kí láta kò pín ààbílẹ̀ ṣìríà, ọlọ́wọ́ tó kí ẹwọ́ ilẹ̀ ṣìríà, ẹ̀dàkùn, ẹjẹ́ káwọn àpá ẹ̀rọ ìsàlẹ̀ káwọn àpá. Tí ẹ rí dàkà, tí kíwù bẹ́nu dàkà, ó ní tí kíwù tàwùdé ìgbà mí nǹkan tó tẹ́ pé in tí ó jò orí jùlọ́dọ̀ ọlọ́ fún zaka òun ni kó pín zaka ń láàrin àwọn aláìní tọ́pọ̀ kódà ní kí ọkàn wọn ìbá àmọ́tò ń sayé hmm. àmọ́ ìdí náà máa rí rẹ̀ ìgbà mí yìí sí ń bẹ tí kí o zaka ni ó jẹ́ ọmọ pé zaka yìí kí wọ́n dáfẹ́ nìkan ó nù ó ti bẹ̀rù pẹ̀lú àánú ọlọ́run padà ìní ó sì wà áwọn ṣùgbọ́n táwọn lè differentiate àwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ wa láyé lẹ́yìn agbẹ́sàkàtìlẹ̀ táwọn àfà tòótọ́ àwọn èèyàn kẹ́ ti dé kẹ́ ẹ máa gbọ́dọ̀ káyé pé àná níta ẹ bá fà wọn ẹ má torí wọn bẹ́ẹ̀gì díbò tiẹ̀ kẹ́ ẹ máa ń pa ẹ̀sìn yìí. jẹ̀mọ́ tó bá jẹ́ pé lẹ́gbọ̀n àwọn tá a jọ ń fi náà ni ẹ lè gbé tẹ́lẹ̀ lọ́dún jáde pé zaka àwọn èkó sínú wa o kí lá ń sáfù àlùwàkí kí ní ń sáfù láàrin bá ti ń pọ́ra káàkiri tí ẹni pé tẹ́mìnà jáde ń bẹnu wa tí ó wà ṣe ń sà kẹni tẹ́mìnà ní ọjẹ́ alábù tí ó ti lé tàà sí irú owó wò lè bá ruwa ìrí wò sì ní farabalẹ̀ fún ọgbẹ́ sí yìí irú alábù ní a máa sọ sí àmẹ́bí àtọ́lọ́ ń bọ̀ wọ́n ní kíra dẹ́gbà dára tí mò ń ṣe gan láàrin ọdún kẹgàn ó jù lórí owó tó ní yọ ilọ̀ alẹ́kú olùmọ̀ràn mẹ́wàá méje mẹ́jọ ọgọ́rùn-ún ní zaka àgbẹ̀rẹ́ kan ní òkè a sì lè jẹ́ ìtàn tí ó dúró ó ní àlòjì mùsàkátù ìdíkiri gbogbo ojúlé yẹ ti gbé bólú tẹ̀yọ kan ẹ ti gbàgbá ọwọ́ lòdì bí tí ó bá jẹ́ ń kọ́ wa ní bí ń pè wà kí n tọ́jà àti wà áwúlá fún àkùdọ̀ wọ́n àbí òkú kílẹ̀ ilé náà. Okay, àbí máa ó ní yá ó ní báyìí bàbá ó ní ìgbà Thank you. bàbá ó dáa pípọ̀ kí òǹdí ògbó èdè láti súnmọ́ rẹ̀ pọ̀ kó sì pẹ̀lú mẹ́ẹ̀sì ni ó fi súnmọ́ pọ̀ ó dáa kí bàbá gbogbo àwọn tí a ti kọ́lé o fún ọmọ táwọn sọ̀rọ̀ ẹ tí èsì ìkọ̀lé àlè dágbọ́n pélé sábà kọ́ kí wọ́n gbélé lọ́ta bí ilẹ̀ tó kú kí wọ́n bọ́yẹ́ ẹni tó ti dáhùn ẹgbẹ́ rẹ̀ méjèèjì náà tẹ̀lé tí wọ́n ti rádá sí pọ̀tù yọ ayọ̀ pé ìwọ̀n méjì tí wọ́n ti lè bá dábì méjì ó tó pín àmọ́rù òtún sọ ìrẹ́lẹ́ ṣùgbọ́n kápẹ́ ní ìrí máa forí ìṣe ọrùn ṣe ọrùn ẹ̀kún wa máa jẹ́ ojú kan mo lè sọ pé pé fún àwọn ẹ̀gbẹ́gbẹ́ wọn nìkan lọ mú bẹ̀ tí a mà tí a mà pé yẹn ń sàṣọ ìjà máa ti rárá wàláyé ẹ méjì àmọ́ pé mo lẹ́bí ó tì mí sí ìtí ọ̀rọ̀ ìlú òfin gbọ́nù sáàbá ń ṣe dáadáa ẹni àkọ́kọ́ tẹ́bi wọ́n rí mẹ̀rí àwárí àbúrò mi ń bẹ wọ́n ń bẹ̀rẹ̀ kótó kí ó bọ̀dá rẹ̀ fọ́dún kò sí ti bínú ju pé ó ní bọ̀dá àwọn ọ̀sán tó lówó ṣé pé kò ní ẹ̀ wá ń ní àwọn ọ̀sán lówó àti mẹ́lẹ́gbẹ̀ẹ́ wàdíf ìzán àti sọ́mọ́ gbogbo ń tàà sọ náà lórí ọ̀rọ̀ sí yà àti sọ́mọ́ tá a bá rí pẹ́ nìkan ẹ̀yìn ni wà ní ẹbí tó sì di èèyàn dáadáa tí èyí sálátọ̀ ọ́fà kò nídìí kó kéta ìtànú ẹ̀ jẹ́mà ìjẹ́bí ọ̀gbẹ́ni gbogbo ọba ti jókòó tí ẹ̀mọ́ láti fi bèrè pé tá ń jẹ gbèsè ní wa o tí o ti dúró bára wa ni mo ń múra padà ìṣàlá bọ̀dà dábà bọ̀ padà ẹ̀mú ten thousand bọ̀ yóò di kóòtù bàtà kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí gbogbo wa ti mú fámìlì àwùjọ débi ibi tí ìbá ti ń dé kí èlò lọ ọmọ ní tí a sọ fún kálukú nù à ó kú gbọ́dọ̀ rẹ̀ wọ́n dá fún wa láti mẹ́lọ́rùn rẹ̀ àti bá lè wù rẹ̀ ọlọ́run ti àjẹjẹ o náà ẹ̀ẹ́dẹ̀ tó obìnrin ló kó wá sí ọmọ márùn-ún ọkùnrin ọláwọ̀ àti oníyàwó bàbá ọláwọ̀ ọlọ́pọ̀ ṣe rí sẹ́tímẹ́ǹtì òṣìlú ogun ó sì ń bẹnu ẹ̀ gbogbo ẹni tọ́lọ̀ ọ̀bá ti pín lógún láti fún mọ́ tó sì di alásùnmẹ́ tó fi nǹkan lẹ̀ wọ́n ní àtàánú kí n tá àgbà orí lálùbáríkà ẹn tọ́nà ọ̀bá ti pín lógún báyìí láti sánmà àyí fi dandan fún ní nǹkan ṣùgbọ́n a máa fi kún lálùbáríkà fún àwọn ni òun ṣe é ti wà mọ́nà pé ẹn táwọn èèyàn náà ti ń bẹ̀bẹ̀ ká fún lógún fún tọ́nà òun tí ẹ̀ tọ́pàá láì ayé òsèké ni òun ayé rẹ̀ ọ̀tá sọ́sọ́ kátà gbogbo kí ni yóò wọnú ara wọn ó ti kí ni o kọ́dọ̀ tó tàà fẹ́ jọ pín láàrin ara wa nǹkan kan bẹ tẹ́ǹfẹ̀ kharaj níbi ogún gbà mi nípa pé kẹ́nìkan bá lórí ẹbí sọ̀rọ̀ tàbí mọ́mọ̀ tẹ̀fẹ́ bá pínkún wípé ẹjọ́ sẹ́rí dádì ní ilé kan níwájú ọjà ilé yẹn ó ó pè mí pẹ̀lú bísínẹ́sì mi ààrẹ ìsọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ni ó pè mí pẹ̀lú bísínẹ́sì mi iṣẹ́ lára náà fẹ́ẹ́fẹ́ bá fẹ́ pín ogún yẹn á wù mí kí bí ọ̀pọ̀ sí mi lọ mẹ́jẹ̀ méjì lọ àti bọ́sí lọ mẹ́jẹ̀ máa kọ̀kọ́ fún fi ẹ̀yìn sí kalẹ̀ kú sí bí ogún ìnà fẹ́ẹ́ ṣe wọ́n wá ní ẹbí sì ti gbé bẹ̀rẹ̀ kalẹ̀ báwọn ọ̀tà ní hundred million so orí èdè dé èkó olóhùn ọdẹ àlẹ́ làpọ̀ òun ṣé ẹ mọ̀ pé ẹni tó bá tún yarí inú ẹbí pé àwọn ọ̀gbà ó ń ké ìta ni ṣé n tó sọ kí n tó sọ oyè kí n tó sọ ogun nígbà míì kí wọ́n tó pin kéèyàn bá rí pé nǹkan kan ó lè máa jáyẹ̀ tó wọ́n mú kù sí lọ ṣùgbọ́n tí wọ́n bá tó ń bá dáa lé ọ̀sọ̀dọ̀ ìjọ lè bọ́ sí èyàn a máa náwọ́ pé ẹ̀dá kan nǹkan báyìí tí wọ́n bá fẹ́ pin wọ́n jẹ́ ọbọ̀ sọ́dọ̀ mi wọ́n wà sára yìí fún yí pé àwọn yòókù náà kí ni pọ́blẹ́mù afẹ́ ìbá nìkan ẹ̀yẹ mẹ́tàlá ní lọ́nà mẹ́tàlá ní lọ́nà kápẹ́pọ̀ tó ń tọ́ ẹ̀kọ́ ọgbà àáfọ̀ ní nǹkan míì sí kápọ́ bá dùn o lè fi o lè fi tá a bá rí bá ẹni tó wá ní fún ọmọ fún tẹ́ ẹ̀ máa wípé nǹkan mi bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà torí pé dúkìá gbogbo wọn ni wọ́n bẹ̀ náà ni ọmọ kan nǹkan pọ̀ sẹ́tímẹ́ǹtì ò ti di ogún ṣùgbọ́n ìròjú yọ náà bá ti kí ni o sẹ́tímẹ́ǹtì ń bẹ́ ń bẹ̀ nítumọ̀ tẹ̀sìn sẹ́tímẹ́ǹtì ò ti bẹ̀ nítumọ̀ ti yóò bá kàmù sọ́wọ́ ìyáálé ń bẹ́nu ìsìlámù o wà lẹ́yìn ìyáálé bẹ́nu ìsìlámù kápẹ́ǹtì yóò bá fi ń túmọ̀ ìyáálé ìlà bá ń sá fún fáìn ẹ̀sìn ọ̀faramayò ṣùgbọ́n ní ìsìláàmù yìí wọ́n lẹ́yà lé mẹ́mẹ́ yẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìsìláàmù èyàn ọkẹ̀ ṣe wàhálà dànù tọ́jẹ́ pé ogun tọ́fà lọ sí ìpẹ̀jú ní èlò lọ́wọ́ gbẹ̀yìn ọ̀sáàrùn ọlọ́run ọba náà bóńdé èdè nì sétorí pé lọ pé èmi àti yí wípé kò sí àyè ní ìsìláàmù ìní ìsìláàmù sọ fún wa wípé gbogbo tí ẹ ń ta àkọ́kọ́ fẹ́ tọ́ bá ti ní tó bẹ́ yàtọ̀ sádẹ̀hùn tá a ti fẹ́ ti ń bọ̀ lẹ́yìn kọgbọ́dọ̀ délé kọmọ wá padà sọ pé inú mi ò dó kí ló dé o tún bẹ̀rẹ̀ ṣákìrọ̀ gbàjẹ́ náà jẹ́ sókè jí ń kaná fúyà lè ní mo bá ní yàtà gbogbo àbọ̀wọ̀ mi tí ó sì ládùn náà àti ọkọ rẹ ìsáájú jẹ́ ìlàwí tàbíkíyà jẹ́ ìdí ọ̀jẹ̀ ìfẹ́ lọ́sàlámù tàbíkíyà gẹ́gẹ́ ni o àti jíìpù márùn lẹ́ra fún yàlẹ́ ìgbé tẹ́lẹ̀ ebe mìíràn jíìpù márùn sàbùkì yàjẹ́ wọ́n ti dẹ́ ìdílókòwò close to be 10 million naira kò tó dé bí a tẹ́ tó bí sọ ìyàwó mi tí mo fẹ́ wọlé ìyìn tó ní tí ń fún ó ń làdéhùn tí mo bẹ́ẹ̀ rí fẹ́ tí èèmọ̀ fún yẹ káwọn obìnrin ọmọ ìyá ilẹ̀ dìdìmẹ́sìnà tí wọ́n bá gbọ́ ìsámi ìdára gbogbo ń tọ́ bá kọ́ ara rẹ̀ bọ̀ ìta ní àti ẹjú ọ̀rọ̀ rẹ̀ tọ́ bẹ́ẹ̀ ti ẹkọ gára tọ́ bá ti wọlé sàbíkíyà jẹ́ sílẹ̀ jẹ́ ìsájú tó gé sàbíkíyà jẹ́ ẹ̀ sáàlẹ̀ ìṣòro pamọ́ orí tọ́wọ́ náà ní fi àfihàn rẹ̀ kí sàbíkíyà jẹ́ ìsáàsì Yusuf bá ń dúró mo tún kí ó lápò mùkú kí o tàkọ́kọ́ ìsáájú ìgbàwájú kí ìgbàwájú wá wà tẹ́ẹ̀tì sọ báhùn sí ìyàlẹ́ mẹ́rin sọ́rọ̀ sí ìyàlẹ́ déédéé ní ẹni káfí bá wọn lò wà lẹ́yìn mẹ́rin ìsìlámù tí bá ti gbà tó ti ìsìlámù wà láyé ọ jẹmọ́ ojúmọ́ yàtọ̀ sẹ́yìn bí àlàfọ́ ọmọ sọ yọ́ mọ̀ sọ yàfọ́ ọmọ sọ yọ́ mọ̀ padà yọ́ mọ̀ kó lè padà náà mọ̀ ni àìmọye ilé táwọn ẹ̀tí yọ̀dà sí àwọn lónìí ọ̀rọ̀ kékeré bẹ̀rẹ̀ àwọn ọ̀sọ̀ jáde lọ́wọ́ ọmọ kíma rẹ̀ jẹmọ́ àkátó mọ̀ tí wá ti ẹlọgbọ́ Yorùbá o kápẹ́ àgbọ̀yé Yorùbá labá ń sáá fún fáyìn èyí wọ̀n sọ pé ká sọ pé kò ìyàlé mẹ́nu ìsìlámù wà láyàlé mẹ́nu ìsìlámù ṣùgbọ́n pé kama kẹ́rì wá kama sọmọ kàmí ọjọ́ ti lọ ó ti rẹ̀ yìí náà mi lọ́ọ́ ìmá ṣùgbọ́n jẹ́ máa ẹ̀sìn wa nìyẹn ẹ ń bá sí ìmọ̀pẹ́ kò sí ìyàlé ìsìlámù máa lọ rẹ èyí tí ìyàlé fi wà yóò hàn sí ọ ṣùgbọ́n àbẹ́lọ́ nǹkan jẹ́ pé ń bọ̀ bá ẹ̀dàkùn nínú ìsìláàmù gan wọ́n tẹ́ ìtì bábù sàbùkíyà sàbábẹ́yà mọ́ bàbí òtù a ní tí ń sẹ̀ ní pé tó fáìn tí ẹ̀bá bí yóò bá ṣe ń ṣe ń tòótọ́ èèyàn tà ṣùgbọ́n bá ti rí asá tó àgbọ̀n ìyàwó sáúdá ìyàrí ni ìyàwó Aisha jẹ́ fún ẹ̀ akidan ìyàwó sáúdá kàn jẹ́ ìyàrí ni ìyàwó Aisha dùkúlán gbọ́dọ̀ ánàkún àbáwọ́ ṣe mú bá rọ́ ọ̀dá bá bá mọ̀ pé ń gbàtẹ́ nǹkan àbáyì ìyàlá bùràtí ìyàwó akọ̀díjà fún tán sáàmì bí ìṣẹ́ kí lórí obìnrin kẹlá yé ìyàwó aisha pé ṣùgbọ́n kéèkì ìtò súnmọ́ bí sígọ́rì sí níhà bí sígọ́rì máa dá sí níhà lọ́dún tẹ́ nàbí ògbéyàwó aisha níyàwó sáàmì ẹ́ di ànábì jọ́nà نعم fọ́tí kí ni bárakàlá fi ẹgbẹ́ ìgbà fọ́lọ̀kùn ni ó máa ń sọ̀rọ̀ wájú látó ní ó ní fọ́rùn-ún bí ìbò ti pè ní fọ́rùn-ún 49 alákúlé anábì ti pàlejì yà wa ṣùgbọ́n ìyàwó tí ìtò ògbé ń jọ tánàbí ti àtìdù ìyà àríwá lọ fẹ́ ìyàwó sáúdá oòrùn náà tó jẹ́ sẹ́yìnbù abilékọ kó bù ti dàgbà nígbà tí ìyàwó sáúdá anábì kọ naam jẹ́ àfisàn àbí dawud anábì ń pọ́ nǹkan ìyàwó sáúdá ó ń sẹ́ ń dí láti sẹ́mọ̀ lójú ẹ̀sẹ̀ kéré tútù kábàrà rọ́díà tọ́gbàrà ní ẹ ilẹ̀ wá bẹ́rẹ̀ náà bàbá wa tí ó sọ́rọ̀ ní pé ọba kẹ́ kọ obe ọbẹ̀ kọbe sáàbí náà wà kọbe tàní ọ̀fẹ́ gbogbo ẹ ń bá jẹ́ àfà kọ bẹ́lọ́n dára lórí tọ́bá ti mú o tí ẹ ló ti mú o bó ti máa pò lọ́nu kọ́bí ọdẹ ní ẹ̀tẹ́ bẹ́ẹ̀rẹ́ bá ti yí o lòtọ́ díẹ̀ o lè yí díẹ̀ sájọ̀ pẹ́ bó ti pò pàdé yóò mú bílé yóò máa tọrọ rẹ̀ ṣùgbọ́n tó ọba ti lójú sí máa kọ́ mi gbogbo ọkùnrin kọ́ lórí ẹ̀ pé o bọ́ ọba ti lójú sí máa kọ́ mi máa pọ̀ sáà ẹ̀fà ń bí ẹ̀yà lẹ́kọ́ máa tọ́jú ẹ̀ ọ̀lẹ́ ìmọ̀ àtúnbọ́ ṣọ́rà mi mọ́ ohun ní tí mọ̀ ń bọ́ ọ̀tọ̀rọ̀ lẹ̀mí gígùn pẹ̀bá ti ríyàn sọ bá ti jálá ìgbọ̀nà ẹ mọ́ bá tọ̀rọ̀ gígùn sórí ilẹ̀ lèyàn wá sí láyé ọmọ tí mo bí wọ́n máa ọ̀bẹ̀ kó tó sàánú mi sọ́tọ̀kọ̀ sákẹ̀ ẹ̀dá mi àìdẹ̀ sàádà ní tó wọ́n ń ṣe báyìí ó fi àjẹ́mọ̀ mi pọ̀ òtítọ́nù lè tí wọ́n bá ti lè dìde ní jẹ́wà tí wọ́n ìdájú èyí á sọ lójú ẹbí kọ̀sán náà mi gbogbo ìpínlẹ̀ sáà náà tó ń ṣe láfọ́mẹ́ fún àtàlú ẹ̀ kírẹ́rẹ́tà mẹ́jì ọlọ́run ti ajẹ́jẹ́ o gbà ní bàdá fún wa jẹ́mọ́ ń gbọ́rún sọmọ tó ń tún sọ gbogbo awọ́wọ́lá jẹ́ tìlábùlẹ̀ ilmi àṣẹ́rí ìbí èmi nínú àtọ́líbùlẹ̀ ilmi àṣẹ́rí ìbí ojú òtìtì láti kọ́ aláàlẹ́wàjọ́ tó rọ́wọ́ jẹmọ́ mọ́ rọrọ̀ jẹ́ sí ẹ̀dàkùn mọ́ fẹ́ fọ́ mọ́nà méjì ìmọ̀nà àkọ́kọ́ ẹmẹ́jìnà sáwọn àbálàbà ó ẹmẹ́ jókù láàyè wọn bí àwọn bàbá ti máa jókù ẹmẹ́ jókù bẹ́ ẹ̀ẹ́dì tọ́kàn yín kọ́ bí iná ṣùgbọ́n tó mú yín débẹ̀ ìní tẹ́ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ẹmẹ́jìnà ilé kéwù ẹrù màrà lóo ẹmọ tí ń se lù ara wọn ti fẹ́ lọ tẹ́ǹkẹ́ o ẹrù mọ̀já nílò tó pé ìgbìmọ̀ tí mo lè fún ìjù ní pé ẹlọ kọ́ǹpa owó yóò hẹ́pù máa yín ẹlọ kọ́ǹpa kí ni owó nítorí pé gbogbo ayé lẹ́ẹ̀ jìnnì ẹnìkan bí mẹ́rẹ̀ lórí rédíò láìpù sásùn fún ìsásùn ẹjọ́ ẹ̀ẹ́ Eh, nínú islam tí ìrìnlẹ̀ sọmọ nínú kọ́yà àti ẹ̀rẹ́kẹ̀yà mo ní sọ nínú kọ́yà gẹ̀gẹ̀ ló kọ yẹn ṣùgbọ́n àwọn awúsá bí àwọn yorùbá tẹ́ mọ́kù sàmán súlẹ̀ làwọn sáwọn ń pẹ̀rù kọ́yà lẹ́rẹ́kẹ̀yà ó ní ah tí bá wúlá nígbà máa sọ bẹ́ẹ̀ mo ti lù bá wúsá ni mo ti mọ̀ láti 1993 tàbí 2 tí mọ̀ nǹkan kí ó ń sápó ní bá dàn dàn ọmọ ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ wọ́n máa ń pèlè rékè ya ìmọ̀ kí ni ẹdí ìrìn àwọn èdè àwọn pé olùkọ́yà làwọn máa ń pè bẹ́ẹ̀ pé ọlọ́run ságbà padà bọ̀ wá di afẹ́fẹ́rí yọ̀nù rẹ̀ ẹrù kẹ́kọ̀ọ́ ọ̀bà wa mọ́ ju pé bóòlù ó sì fún àwọn fúnfún ọkọ̀ ọ́tìmọ̀ àti bọ̀tán dáadáa ọlọ́run jẹ́ àtọ́lù dáadáa àfáà wa hafidul hakami tí n bá ń ka gbogbo nǹkan báyé ṣe ọlọ́run sì pa lọ́mọ 35 èjì bàbá ọ̀rùsùn bí àwọn bàbúrù báàsì bàbá tẹ̀mí èjì bá làbà máa gbọ́ kẹ́tùngbà táwọn bàbá ń kúnnà náà kúnnù ṣùgbọ́n wọ́n rí tí wọ́n wá àṣìṣe ṣùgbọ́n àmà bẹ̀lọ́ kọjọ́ kó jẹ́ àṣẹ pọ̀ kátó wà bá kọ́mẹ́tì ìpa gbogbo wa báyìí kọ́ dàkùn kọ́ sànù wa gbogbo àwọn elétò yìí kọ́mẹ́tì wọn ó sì ṣe àdéhùn tí ó dé tá a dá àárín tó lágbàjá ń bo Ah, ọkọ̀ jáde ní bá kí ní ìfihìn ó mú gbójú wèrè lọ òní bẹ́ẹ̀nì o ìlú yóò o o ìkiri ò ní dàkú o ìkòyí ilé àlùbábú àtòkú àtògbẹ̀ kò ní bá ń kálukú wa o dára lámọ̀ fi jòwó ara wa o àwa ti ẹ̀ dúpẹ́ oògùn ni ó fi máa ń ròyìn wá ń jọ àwa ọ̀dọ̀ wa sọ́dẹ̀sì ní ìsìn alhamdulillah nígbà mo dé ìlàndó ni mo ní ìlà kí ló gun yín o báyìí mọ́ mo ní ah, ìwà tó alẹ́lẹ́ yìí mo ní ẹ̀dùgbọ́dọ̀ eh, lọ́sọ̀kọ́ di súnà súnà lòògùn làbáyìí kí lóògùn làbáyìí o arúgbọ́dọ̀ ọlọ́run bí ó ti máa rí mẹ́rin ní ti dáadáa lọ bí hákì láhàúlà aṣáàdùn láyà أستغفر وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.